kind of thing to offend you. Because close your browser now and get out of here. Get out of here, man. Shit, I'm saying. Because that's what we do. Comedians are absolutely insane. That means evil. Shut up. Man. Lucky, lucky. small boy. He doesn't even have respect for elders. You want me to come and bow before you are as the owner of Ife? You think we don't know your record? Because we swept all the everything under the carpet. You that you were involved in a hundred million naira fraud case before your coronation. Is it because we covered your back, your ash? See, let me tell you, I'm a policeman, you, and when I see criminals, I don't like them. Me that threaten the whole Igbos in Lagos that they, they don't vote for the Emambode, I will throw them in the lagoon. Gbogbo wọn ẹ̀rù ń bà wọ́n ni. Are you up to uh, eh, 30 million Igbos in Lagos that are doing their business? How much do you make in Ife? If you count all the beaches in uh, eh, Ireland here, also, because you are Ooni of Ife, because Obasanjo bowed down to you, you think I will bow down? Kábíyèsí o. Abọ̀ rẹ̀ eh, kábíyèsí you send for me i was in ilé agbára i was there and i heard your call you send for me ṣé kò sí and this your face that i'm seeing is not fanimorous kò fanimọ́ra rárá what is happening. the crown has been insulted. yeah ta who ta ló who dare that. the stool of the gods have been insulted. ah ah kábíyèsí irọ́ àná ah, <laughs> irọ́ you see in the whole of Yoruba land the Ooni the throne of the Ooni is the most respected throne nobody can insult the ground ah ah Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà will strike the person down Ọbàtálá Talawi. ah ah kábíyèsí ẹ má sọ Ah, you are joking kábíyèsí. I went to Lagos and I tried greeting the Oba of Lagos uh-huh. and he gave me shikom. Yeah, yeah, yeah, he, he ignored me. Yeah, bari, bari, bari, totally embarrassed me. Ah, kábíyèsí. He embarrassed me kábíyèsí, in front of the world and it's all over social media and have become a laughing stock. The crown has become a laughing stock. Ó ti o, ó ti o, kábíyèsí. You mean the Oba of Lagos, Oba Èkó lẹ́lẹ́mẹ́, that uh, former policeman, that one that we know that uh, he made his money from collecting owó Roger, uh, all this uh, eh, Roger money. He insulted you. He insulted the, me. He insulted ah ye gbarigbarigba kábíyèsí ko ọmọge òmùgọ̀ ń pè lẹ́fọ̀ọ́. You don't know that when cockroach jam fowl ah ó jàmbá dọ́ọ̀gì ni is like the cockroach you are the fowl. ó are you calling me a fowl. ìrọ̀ no is is is a proverb It's an idiomatic expression. you know the fowl is bigger than the cockroach. I eh, understand. Uh, so you are bigger. abore we need to do something. ah kábíyèsí you see let me tell you you see when you bring uh, uh, uh, charles okorocha uh, eh, and amoshan you bring them together it's catastrophe even uh, that guy when he was singing amoshan amoshan awata wa n di ẹrẹ tí a jẹ kó àdèrò ah, pé ó máa ṣàyìn kábíyèsí ah no we will strike him dead. Dead. No. no, no, no, I don't want him dead. I don't want him dead. Okay, we should punish him. Just punish him. Punish him. Just punish Ah, Gabies, I will do that. I will not do it later. I will do it right here in your palace. For you to know that I am the strongest uh, abore in the whole of Yoruba land. No, you can go on, you can go on. No, Gabies, let me do it here. You don't know that uh, just like uh, eh, Mr. President that is working from home, I can walk away from the shrine I can work anywhere. You know, we used to have uh, ghost workers in this country. Now we have ghost president. I can be ghost chief priest. I don't need to appear in the okay, ghost. Go, go, go ahead, do what needs And I know the ancestors we work as ghost ancestors. Just do what needs uh, to ah, be done. Eh, <clears throat> ẹ̀yin ìyá mi Òṣùmọ̀rìgà akọrinmọ́rogún olókìkí òrun aṣaláṣígí aṣaláṣẹlò ẹ̀yin ìyá mi o the god the the gods have been insulted the throne of the holy has been insulted in fact olumila has been insulted ali it cannot go like that bẹ́ẹ̀ ni it cannot go like that ẹ bí mo ṣe wò bẹ́ẹ̀ ayé yàgàdàgàdàgàdàgàdàgàdàgà i am not speaking in tongues o it is oríkì àwọn ìyá that i'm saying so if you hear yaga you don't think it's uh, that church that wear banner that is talking you know the church i know the church but we are not going to call the name uh-huh. because àwọn ìyá go like ọmọ agbórúkọ hey yo. is it the same church that wore banner for on a horse. ẹ eh, kábíyèsí you say that one. Eh, ẹ̀yin ìyá o ọmọ yín náà ni àwa là ń pè yín kábíyèsí the one you chose to rule the whole of Yoruba land has been insulted bẹ́ẹ̀ and eh, we want you to punish the culprit. He said he's the Ọba of Lagos and you know that the Ooni of Ife is the highest uh, rank Ọba in the whole of Yoruba land ẹ eh, bẹ́ẹ̀ and you chose the same Ọba of Lagos Me, mọ bí ẹ ṣe mú o but I heard you chose him and he's the Ọba of Lagos I don't know how you can choose a former policeman to be the Ọba but no wahala ẹyin ẹyin ya we want you to punish him don't strike him dead it is your he is your son ifá jìgìjìgì ifá wò gbọ́rọ̀ gan ifá jìgìjìgì o ifá wò gan ah, èmi fàdèyí róró mo sọ bẹ́ẹ̀ á ah, èmi yóò dìgbìdìgbìdìgbìdìgbì ah, àjẹkù ìyà rí ó jẹ àjẹkù ìyà rí ó jẹ ẹyin tó tó ń dènà dé kábíyèsí when I'm singing this song, you just be doing high. Okay. High. Oh, that's hi. good. That's good. So I will sing this song. Can you sing this song? Okay. So that the juju will. Okay, okay. Let me let me keep well. my staff of office. And uh, you don't say it with the uh, phonetic language. Okay, because okay. Because uh, don't understand. Oh, no, no, that's no problem. Uh, uh are you ready? I'm ready. Uh, oh yeah. Ajẹ́kú ìyá ni ó jẹ. Ajẹ́kú ìyá ni ó jẹ. Ẹni tí ò tó dínà tó dènà délé. Ajẹ́kú ìyá ni ó. Ẹ̀yin ìyá o, bí ẹ ṣe fún Ali Dùmẹ̀ six months suspension ẹ jẹ́ kí kinní abẹ́ lọ sí sponsor special bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ dìde mọ́ ẹ má tiẹ̀ fún sí sponsor rẹ ẹ fún ní two years kò gbọ́dọ̀ dìde mọ́ even tó bá tẹ̀tẹ̀ pàdé afro candy ẹ kó gbé sẹ́nu bàjẹ́ kó dìde bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ pẹ́ẹ́ ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ìyá o kábíyèsí tún gbìmù gbìmù ẹ̀ tún gbìmù ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ kábíyèsí o kábíyèsí you now know my power. I have known your power right from the days of the Abobaku. Uh, ah, When the Abobaku ran away, oui, you know you wanted to bring him back, but I decided to choose my own Abobaku. Yeah, yeah. Yeah, yeah. and I haven't yeah, known yeah, your powers. Yeah, please, yo, yeah, I know yo, your powers. Yo, yo. you, o, lórí gọ́ọ̀sì. Abọ́rẹ̀. you gọ́ọ̀sì. Abọ́rẹ̀. Kábíyèsí. Eh, you know, um, I can do singing. But I will not do singing. Don't do singing. You will not. You are, you are not. Uh, no, Abọ́rẹ̀. Yo, you don't do I singing. am coming, Kábíyèsí. Uh, you can Hold on. Ah, Emi. mo lọ. If he doesn't apologize in the next three days, I will not tell Abore to lift the curse. Ọ̀rúnmìlà ọba tá ọmọdé òmùgó gbélé fún ẹ ìwọ agbélé ìjọ ọbẹ̀ bu ajẹ ẹ ọ̀rúnmẹ́jú king we made you king ẹ. Eh? Ah say you can abuse the custodian of our gods eh you can abuse the stool of ife igbo eh tọ́yìnbó tẹ̀ sí pẹ́ẹ́ two years ìbò protest mo fún ẹ̀yìn ẹ̀gbọ́ o ti gbọ́ kókà kò lè work tó bá gbà fún kándìsì àti mọ̀nyídà ọmọ àlè méjì ẹ̀gbọ́ kó tó bá ṣe báyìí kó lè gbéra kó lè gbéra kó lè Oh yeah, don't don't let me see you let me see you dada Oh yeah, shake it shake what your mama gave you shake it shake it shake it ah ayé ayé mi bàjẹ́ yeah, yeah, yeah, bàtàmà ah ayé mi ò ní bàjẹ́. ẹ wọlẹ̀kẹ̀ ni where's your ìlẹ̀kẹ̀. you want me to wear ìlẹ̀kẹ̀ Ah, so where we are packing the thing we don be doing pakapakapaka irọ́ irọ́ alẹ́ jù jasaye ṣe jasaye ṣe let me pull out, dada jasaye ṣe wo. Ah ti wà lára ẹ̀ ah, náà. Oh, ah, it is in your body yé pariparipa throw it away throw it away eh, oya oh, oh my god oye oh, how do you want it front or back. anywhere. ah olórí ogi ogi let me feel let me ah, feel let me feel hey Jésù <laughs> olórí olórí eh, oya oya talk talk talk. wait wait let me drop this one. Uh, drop it drop it bọ́ọ̀lẹ̀ kẹ́ ah mm, mm, you are wasting time o fẹ́ kí kábíyèsí máa dúró no ah you know ah irọ́ a máa ń bọ̀ ni a máa ń sọ ọ́ ya ọ̀ya tọ̀ tọ̀ tọ̀ ṣe. you will not remove this one. No, let, irọ́ àmì ìlú bọ́ ilé irọ́ ah, màá kọ́ sáyé ṣe irọ́ já a ṣe quickie ló dá quickie. papa let start with romance. Eh, ah, eh, eh, I always told you every time I will not come. romance ah, ah oh kì í come àwa wálé ni ọ̀ya <laughs> romance. Papa, wait wait wait I'm not feeling anything. òótọ́ mà ni kò má dìde ẹ eh, touch me again boyo. Oh, ó máa dìde later ah, ah. touch me touch me irọ́ irọ́ báyìí bẹ́ẹ̀ kọ́ touch me ah, kò dìde yé yé yé yé kò dìde ẹ eh, fọwọ́ fọwọ́ màsáàjì ẹ wá fọwọ́ fọwọ́ gbé ẹ eh, fọwọ́ màsáàjì ẹ ó yá sáyé sáyé màsáàjì ẹ sáyé sáyé ṣe òmọ báwọn ọmọ yẹn ṣe ń ṣe é ní sáyé fọwọ́ ṣe é. pé kí n kúnlẹ̀. irú àwọn ọmọ yìí ti kúnlẹ̀ ẹ ẹ ó yá kúnlẹ̀ gbèsè nu gbèsè nu ó yá gbèsè nu bàbá kí ló ṣẹlẹ̀. gbèsè nu àwọn ò tí gbé ah, kan sẹ́nu. àkókò alára tèmi kí ni gbogbo eléyìí. yé yé yé mo gbé mo máa jáde o. ẹ eh? o fẹ́ jáde ah, o gbọ́dọ̀ jáde you don't don't go out yo don't go it's better you use vibrator if you don't have battery i will give you battery. ah yé yé yé yé yé. ah ah ah ah abi those people have consulted Ọbàtálá. you mean the people from Ifẹ̀. ah ah òótọ́ ah òótọ́. Ah, also eh, ah, but eh, eh, obatala does not attack that quickly nah. ah abi. ah. if they use the god of thunder and call strike. yee ṣọgbọ́n nìyẹn ah yeah, yee mo dáràn mo dáràn. ìwé eh, mo ti fowó eh, kàn ẹ́ ah, ah mo dáràn. ẹ let us go so ah the oracle of Lagos are not serious they are on serious oracle ah, all the gods here they are high to all these gods of Lagos and now you to politics ah, even some there, you see them at Queen Laws all kan shagbo, you all ṣaṣẹ. kí ni a I don't want you to go outside. You. my husband please eh? if you do not want me to go outside Let us go and beg Ooni of Ife. You want to carry all these things and see it outside? I ah. told you before you married me. He's a small boy. Eh, why, why would I beg a small boy? Let us go eh, and eh, beg. I am me, Emi Oba of Lagos. You know how big Lagos Our is. Our tuba of yam is not working again. Ah. Let us go and beg him. Oh. Ah, my cassava is not working. He's... You, mean we should go and beg him? Don't worry, I'll wait for you. To go and beg him. Two days. Two days. Ah. Two days two days o tún fún mi lọ́tìmẹ́tọ̀ you are giving me ultimatum. beg you cannot beg ẹ̀dẹ̀ nínú funfun lórí you have high white. ah ah yeah yeah yeah ah ah do do do my phone is ringing it might be the gods of the ancestors that are calling me. Eh, ah hello hello. Ah, ah, ah, ah see see don call me o oh, don call me wrong call wrong call ni wrong call ah cassava ò dìde mọ́ even technoda say i have big cassava my own cassava is not working ọwọ́ tó wà yìí à owó oh, ẹ wo propeller is not eh, kò dáhùn wo ẹ wo gẹ́gẹ́ dátọ̀ fi ẹja rẹ ah yé mo gbé mo dáràn mo gbé mo dáràn yé what will i do you want me to go abẹ́gbé òní this small boy màá wà kọ́ ṣe sí pátápátá we might go and consult Chibi Joshua but. If the Oni of Ife grew up in worry, this is what would have happened. You see, ah, now sorry e for do, but Oba of Lagos, why are you hating? Haters. Here, shove it off your ass. Haters, he shove it off your hands. Haters. Yeah, haters, shove it off your ass. Get off.